أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله الله وبركاته ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nù tíra umdatul ahkam ti àfá abdulgani al-maqdisi ọlọ́ọ̀bá kí ó yọnu sí àwọn bẹ̀rẹ̀ lórí báàbù fasikhi alhajj ila al báàbù tí ó sọ̀rọ̀ lórí dídá àníyàn padà lórí hajj tí yẹn dá àníyàn ti ṣe padà sí umra síwájú kéyàn tó bẹ̀rẹ̀ iṣẹ́ hadith tí a fa wọn lóun báàbí òní hadith jabir òní an jabir ibn abdullah قال أهل النبي صلى الله عليه وسلم وأصحابه بالحج وليس مع أحد منهم هدي غير النبي صلى الله عليه وسلم والطلحة يقول النبي صلى الله عليه وسلم ó dà níyà àti ṣe iṣẹ́ hajj kò sì sí ẹni kankan òun àti àwọn sàhábí ẹ̀ tí wọ́n mú hadayada ní àyàfi Talha àti ànábì nìkan ṣoṣo wa qadima Ali radiyallahu anhu min al-Yaman dé láti yemen faqala ahlaltu bima ahalla bihi nabiyu sallallahu alayhi wa sallam ló wá ní òun náà dà níyà pẹ̀lú àníyàn tí anabi sallallahu alayhi wa sallam tí ó dà àdìfẹ́ ya ti kà ní ọ̀sẹ̀ tí ó kọjá bẹ̀tà àti ṣe sharhi rẹ̀ so lónìí orí sharhi láti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé báàbù faskil hajj ila al-umra ẹni pé ẹni tó dà níyàn hajj síwájú kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ ló wá dá padà sí umra so orí tí a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ nìyẹn kí síwájú kó tó di pé èèyàn bẹ̀rẹ̀ iṣẹ́ ló láti change àníyàn rẹ̀ so afa mú àdìsí kan wá nínú báàbí oní àdìsí jábẹ ṣùgbọ́n àdìsí ọ̀hún kò dádúró lórí fasikul hajj nìkan ṣoṣo ṣùgbọ́n fasikul hajj ilẹ̀ lọ́mùrọ̀ àwọn mọ̀dáìbà àwọn olùmọ̀ lórí ẹ̀ wọ́n tó mẹ́ta àgbọ́yé àwọn méjì nínú wọn ó ní àtòdíjẹ́ ẹnì kejì àwọn kan sì wà tó yẹ pé àwọn dúró láàrin gbogbo ṣùgbọ́n ráyà alákọ̀ọ́kọ́ òní wọ́n ní wujubu fashul hajji min al-ifrad aw al-qiran ila tamattu ipò ti di wájib fún ẹni tó bá dà ní àti ṣe hajj tó sì ní àǹfààní àti lè ṣe tamattu tó wá dà ní hajj nìkan àbí qiran wájib ni kó yí àníyàn náà padà sí umra tásìkò bá wà liman lam yasukul hadiya fún ẹni tí ò bá mú hadaya dání so lọ́dọ̀ tí wọn ẹnikẹ́ni tí ò bá mú hadaya dání iṣẹ́ hajj tó gbọ́dọ̀ ṣe ni pé yóò ṣe umra yóò wá ṣe hajj ẹni pé tamattu ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé yahrumu fasful hajj ila umra àwọn ní haramu ni fẹ́ni ó ti dàníyàn hajj kọ́ wá dàníyàn padà sí umrah kódà bí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ so dínú tàbí sọ pé àtòdìjẹ́ ráàyè alákọ̀ọ́kọ́ ni àwọn eléyìí ní wájib ni àwọn eléyìí ní haram ni madhaba ẹlẹ́ẹ̀kẹta ó ní pé yustahabu min ghairi ijad wípé n tá a fẹ́ ni kì í ṣe ọ̀ranyàn so a fẹ́ kí èèyàn tó ní agbára àti ṣe tàmátọ̀ tí ìbá ṣe pé ó mú hádáyádá ní tó bá ti ẹ̀dà ní hajj lálàkọ̀kọ́ síwájú kó tó bẹ̀rẹ̀ sẹ́ ó lè mú àdàníyàn náà padà sí umra tó bá wá ti di ìjọ kẹjọ dhulhijja yóò wá dàníyàn hajj lópin ìgbà tí ìbá ti bẹ̀rẹ̀ iṣẹ́ imam nawawi ó ní àwọn olùmọ̀ wọ́n ṣe ìyapa ẹnu lórí kéèyàn ó chéńjì àníyàn hajj hal huwa khasun lis sahaba tilka sana ṣe àṣẹ tí anabi sàlá ń pa wọn ipe kí wọ́n chéńjì àníyàn wọn sí umra ṣe ó dálé lórí àwọn sahaba lásìkò náà ni àti ọdún náà am àbí ó sì ń bẹ tẹ́ dòní wa li ghayrihim ipe àwọn tí kìí ṣe sahaba tí kìí ṣe ọdún yẹn náà èèyàn lè da àníyàn hajj kó wá dá àníyàn padà sí umra gẹ́gẹ́ bí àwọn tìjọ́ náà ṣe ṣe títí di ijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama mo rò pa gbọ́yé ara eléyìí ó ní pé àwọn kan sọ pé kọ́sùn ni fún àwọn sàábí alẹ́bísà sálàm ní ọdún yẹn àwọn kan ní àà kì í ṣe kọ́ọ̀sì ní fún wọn ó sì ń bẹ títí díjọ́ gbẹ̀ndẹ̀ àkẹyàmù imam ahmad àti apá kan nínú àwọn zahiriya òun sọ pé leysa khasan kì í ṣe khasu ní fún àwọn sàbí anabi sallam bá wúwa baqi ila yawm alqiyama ẹni pé títí díjọ́ gbẹ̀ndẹ̀ àkẹyàmù ẹni ó bá wù tó bá dàníyàn hajj ó lè dàníyàn padà sí umrah fayajuzu li kulli man ahrama bi hajjin wa laysa ma'ahu al-hadi gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ihram pẹ̀lú hajj dópin ìgbà tí ó bá ti mú hadaya dání ó ní àǹfààní láti chẹ́ǹjì àníyàn rẹ̀ sí umra àwọn jumhur àwọn àfáà nínú as-salaf àti khalaf ẹni pé àwọn àfáà salaf àtàwọn ti sìn wọ́n ní huwa mukhtassun bihim ẹni pé kọ́sùn ni fún àwọn sàábì anabi sàásálàm ní ọdún yẹn lẹ́yìn wọn láyé józù bá dáa kò tọ́fẹ́ nìkan kó ti dàníyà hajj kó tún wá dàníyà padà sí umra lẹ́yìn àwọn sàábì anabi sàásálàm ti ọdún náà so wọ́n ní tó ṣẹlẹ̀ ni pé anabi sàásálàm gbìyànjú láti ṣe mùkálàfà àwọn mushrik torí pé ní àsìkò jahiliya àwọn náà máa ṣe umra wọ́n sì máa ń ṣiṣẹ́ hajj àgbọ́yé tí wọ́n lásìkò náà ni pé èèyàn gbọ́dọ̀ ṣe umra ní oṣù hajj so ẹni ó bá ṣe umra lóṣù hajj ó di dẹ́ṣẹ̀ ńlá so kí anabisa asalam kò fi lè dá àgbọ́yé yẹn padà ipe kò sí kò sí ẹ̀rí lórí ẹ̀ ìdínú tí anabi sàṣẹ́lá fi ní kí àwọn sàhábà kún wọ́n dànìyàn padà sí umra nínú oṣù hajj ọ̀rọ̀ rẹ̀ tó ní bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe òun ni ọ̀rọ̀ arrajih ó lè jẹ́ pé ọ̀rọ̀ àwọn jamhur ni tó ń ti bẹ́ẹ̀ náà kìí ṣe pé ọ̀rọ̀ wọn rajih ni so marjuh torí pé ẹ̀rí tó fi hàn pé alimsa salam ó ní kí wọ́n dá umra wọn padà amin hajj wọn padà sí umra kò sí takhsis. قوله أهل النبي صلى الله عليه وسلم وأصحابه بالحج أرانتني أنا صلى الله عليه وسلم دانيا حج وما تم الصحابي يعني بني مزدلفة أمين ní ibi tó ti máa ń gbé umra àwọn ará madina uh, dhul hulayfa wọ́n ní labbaika hajj so anabisa sallam àníyàn hajj ló dà bẹ́ẹ̀ làwọn sàhábì rẹ̀ náà àníyàn hajj ni wọ́n dà lẹ́yìn náà ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ fi umra bọ inú ṣe hajj fasara qarinan anabi wa sallam ló wá di pé òun ṣe qiran wàhádà aksuma fi tabwib al-musannif eléyìí ó yàtọ̀ sí ti àfáà tó ṣe báàbù lórí ẹ̀ and then ọ̀rọ̀ rẹ̀ tó ní wàlẹ́sà máa ahadin minhum hadiyun ghayra nabi sallallahu alayhi wa sallam wa talha kò sẹ́ni tó mú hadaya dání àyàfi anabi sallallahu alayhi àti talha wa qadima aliyu min al sayidina ali ó dé wá bá wọn ní maka láti yaman faqala ahlaltu bima ahalla bihi nabi sallallahu alayhi wa sallam nígbà tó máa dàníyà tiẹ̀ olóhùn dàníyà irú àníyà tí a nabi sallallahu alayhi wa sallam tó dà eléyìí àwọn afáàfin ní kò burú kíyàn ó kó fi àníyàn rẹ̀ kọ́ sórí àníyàn ẹlòmíì ṣùgbọ́n ó di dandan kéèyàn ṣe tahdid tó bá fẹ́ ṣe síwájú kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀t nígbà tó bá wà ní miqat ó lè sọ pé òun dà níyàn irú àníyàn lágbájá lópin ìgbà tó bá ti máa kí ni àníyàn òun so síwájú kó wá tó bẹ̀rẹ̀ iṣẹ́ ó láti ṣe tahdid kí ni tó fẹ́ ṣe hajj ló máa ṣe ni umra ló máa ṣe ni àbí hajj àti umra papọ̀ àbí yóò yà wọn lọ́tọ̀ọ̀tọ̀ so wọn láti ṣe tàdídẹ torí pé hadith abu musa al-ashari tó nà tó dé bá àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam ní maka ó ní qadimtu ala rasulillahi sallallahu alayhi wa sallam wa huwa munikhun bil baqha ipe òun dé bá anabi sallallahu alayhi wa ní àyíká tó ń pè ní baqha tí anabi dúró sinmi ń bẹ́ẹ̀ faqala bima ahlalt anabi sàlá sàlá wa bi léèrè kí ni àníyàn iṣẹ́ tó dà qala qultu ahlaltu bi ihlali nabi sallallahu alayhi wa sallam wọ́n ní mo dàníyàn irú àníyàn nabi sallallahu alayhi wa sallam anabi wa bi léèrè hal sukta min alhadi ṣé o mú hadaya dání qultu la lọ́wọ́ sọ pé ah wọn ò mú hadaya dání. قال فطف بالبيت وبالصفا والمروة ثم حل torí ìdí èyí nígbà tó ti mú adáyadá nìyẹn ṣe tawaf kó sì ṣe sọfá àti marwa kó kó jáde kúrò nínú ihram fatuf ilbeit wabi sọfà wal marwa ó ní lòun bá ṣe tawaf àti sọfá àti marwa lọ́wọ́ adẹ́rùn kù lọ́wọ́ ṣe tahlil so that means pé kì í ṣe sẹ́yìn náà ní nìkan ló sọ pé òun ṣe àníyàn ẹrú àníyàn anabi sàṣánà anabi ò sì sọ fún wọn pé kò tọ́ fún ṣe rú ẹ̀ ìdínú tí àwọn afa fi sọ pé kò sáburú imaamu nawawi rahimahullah ó ní àǹfààní tó wà nù àdísì ta kàyí ni pé jawazu ta'liqul ihram ipe ó tọ́ kéèyàn fi àníyàn rẹ̀ kọ́ torí pé tó bá ní ahramtu bí ihramika ihrami zayd mo dàníyàn irú àníyàn ti zayd for example tó dà sọ́hà ihramu ipe ihram rẹ̀ déédéé ló ṣe wàkánà ihramu ká ihramu zayd ihramu yẹn ló dàbí ihramu zayd náà ni gẹ́gẹ́ bí ó ṣe dá lánìyàn náà. حديث نواتني فأمر النبي صلى الله عليه وسلم أصحابه أن يجعلوها عمرة فيطوف ثم يقصر ويحل إلا من كان معه الهدي نبقى تودي مكاتا النبي صلى الله عليه وسلم صفان الصحابي ريبي كون في عنيا وكون في كون صدي عمرة كون صي طواف كون قول وكل لينا كون بو إحرام سيليه lópin ìgbà tí ọba ti jẹ́ pé wọ́n mú hadaya dání so eléyà sẹ́ni anabisa asẹ́là ń pa wọ́n ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wọn ò dalẹ̀ kọlu na ntọ́lìkù ilẹ̀ àmìnà wà dákẹ̀rù àhàdìnà yẹ́kùtòrò torí pé ó ti wà nínú ẹ̀mí wọn pé èèyàn kì í ṣe umra àti hajj papọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti mà ní àsìkò jà bákan náà tó tún dààmú wọn ni pé irú irú. irú ìhìláàlù wọn náà máa ṣe ẹni pé wọ́n bọ́ ìhram sílẹ̀ wọ́n wà ní hìlù irú hìlù wọn máa ṣe sẹ́rù complete one wọ́n ni pé ìyàwó èèyàn ó ti dẹ̀tọ́ fún yàn tó ń ná bá ṣe rú ẹ̀ èèyàn lè bá lò lásìkò hajj àbí ètò ẹ pé wọ́n kàn wọ́sọ lásán wọ́n lè lo tùràrí ṣùgbọ́n ìyàwó ọ̀tọ̀ fún un ìdínú tó fi ń ronú pé nantoliku ilà mina a lọ sí mina ní ọjọ́ kẹjọ dhulhijja wàdákẹ́rùnà yàtòrò bẹ́ẹ̀ ni abẹ́ wa yóò máa kán pẹ̀lú mani kìnnáyà ni ìpè lásìkò táwọn wá yìí àsìkò ìbádà ni àsìkò súnmọ́nà ni àwọn wa lọ sí mina lẹ́yìn ìgbà táwọn ti bá ìyàwó àwọn lò so ọ̀rọ̀ yẹn wá gbọ́ sí etí anabi sallallahu alayhi wa sallam faqala la anabi sallallahu alayhi wa sallam sọ pé law istaqbaltu min amri mastadbartu ma ahadaitu ẹni pé ìbájá pé mo mà ohun tí mo padà wá mà ní ìsìn lórí àlámàrí ni èmi náà bá ti mú hadayada ní irú ń tẹ́ ṣeun gan-an lèmi náà bá ṣe so lẹ́wọ̀n yìí ẹ̀nẹ́bísà sẹ́nà sí wa lọ́wọ́ láti láti máa sọ ká má máa sọ pé ìbámà báyìí bẹ̀t kí ló dé jẹ́ ẹ̀nẹ́bísà sẹ́nà fi sọ eléyìí wọ́n ní lẹ́wọ̀n tẹ́fùtẹ́ àwọn àbúwá bọ̀ ṣe ìtàn torí pé lẹ́wọ̀n yẹn ìbámà kì í ṣe báyìí yóò sílẹ̀kùn èṣù ni torí pé bígbà tí èèyàn gba kádàrá gbọ́ nǹkan ṣẹlẹ̀ sí yàn kọ́ ọmọ sọ pé ìbámu kì í ṣe báyìí bẹ̀tì níbi kì í ṣerú láwùyẹn ni anabisa sallam gbà lérò ń bi irú láwùyẹn wà nù alukur'an tọ́lọ̀ sọ nípa anabisa sallam pé lẹ́wọ̀kúntù àlẹ́mùl ghaiba lẹ́sítẹ̀kítàrtù mi nà lẹ́yìn wọ́n máa mẹ́sàn-án yẹ̀ sùn ìbájẹ́ pé mo máa ghaibu ni tó ń ti pé mi ò mọ́ tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ pé mo mọ́ ni lastakthartu min alkhair ìmbá ṣe oore tó pọ̀ torí pé mo mọ ìmọ̀ kọ̀kọ̀ wa ma massani yasu bẹ́ẹ̀ ni aburú kan ò bá ti kàn mí torí pé síwájú kábúrú mo tó kàn mí mo ti mọ̀ so máa yẹra fún un bẹ́ẹ̀ kọ̀ wá mí ni pé anabisa sallam ó ń ṣe àbámọ̀ àyè máa gé ìbò rẹ̀ kọ́ ó ń ṣe tàkíkì kó wọn ma géèbù ni so ìdínú tó ní àwọn afáfin ní kò burú kéèyàn ó ṣe àtàmánì alkhair ẹni pé kó yan ọ̀ràn kan oore lórí nǹkan so ọ̀rọ̀ anabisa asalam tó ní ìbájẹ́ pé mo mọ tí mo mọ̀ ní ìsìn irú ntẹ́yìn ṣeun gan lèmi náà bá ṣe ṣùgbọ́n mi ò mọ̀ so kì í ṣe irú àbámọ̀ pé ìmbámà ni ìmbámájá wálé wọn bá ti jà mí lólè wọn ti jalè náà so bájá bá wà lé gan wọn jalè irú èèyàn kọ. wàlọ́ ẹnàmá ìlhadìyà la àhàlẹ́lìtù ìbájá pé hadaya ń bẹ pẹ̀lú mi ni èmi náà bá bọ́ ara kúrò nínú ihram gẹ́gẹ́ bí mo ṣe payé láṣẹ yẹn àwọn afáà ni eléyìí fi hàn pé ohun gangan ló dáa jù torí pé anabi sàṣẹlá máa máa chúùsù al so n tó chúùsù fáwọn sàhábì rẹ̀ yẹ gan ló dáa jù ó ní tamato ìdí inú tó fi ń sọ pé tamato ó ló dáa jù bákan náà wọ́n lè fi eléyìí fi ẹsẹ̀ rinlẹ̀ pé anabi sàṣẹlá ò máa gẹ̀yìn ìbáyẹ̀pẹ́ àlẹ́bísà àṣálà magaid ní kọba ti sọ ọ̀rọ̀ báyìí torí pé ó wà ní àwọn mùsùlùmí láti ọjọ́ wọn tẹ́ ẹ dòní àwọn kan sọ pé àlẹ́bísà àṣálà ma in tí ó ṣẹlẹ̀ lọ́la up now àwọn ahlul bidà now ni wọ́n sọ rú ẹ̀ so àlẹ́bísà àṣálà kò magaid gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ ah, anabisa ọlọ́run bá anabisa sọ̀rọ̀ sọ̀rọ̀ pé kúl la amlikuli nafsi nafan wàlà àbọ̀rọ̀ sọ fún wọn pé mi ò lágbára àti ṣe àǹfààní fúnra mi bẹ́ẹ̀ ni mi ò ní agbára àti ṣe aburú kan fúnra mi ilá máa ṣe Allah àyàfi tó bá wu ọlọ́run kọ́kàn mi lóko tí aburú ni ó bá wu ọlọ́run kọ́kàn mi yọ̀ọ̀kàn mi bí àǹfààní náà lọ́ bá wu ọlọ́run kọ́kàn mi yọ̀ọ̀kàn mi wàlẹ̀ òkúntù àdàmù gẹ̀yì ìbàjẹ́ pé mo ma gẹ́ìbù ní gẹ́gẹ́ bí ẹsẹ̀ ń rù lastakthartu min alkhair oore mi ọba pọ̀ wọ́n máa masani yasu kò sáburú kankan tí ó sì kàn mí in ana illa nadhir èmi kì í ṣẹ́ni kankan ju pé olùkìlọ̀ wa bashir àti olùfúnni nírò li qawmin yu'minun fún àwọn ìjọ tí wọ́n nígbàgbọ́ بكنا náà aisha ìyàwó صلى الله عليه وسلم رضي الله عنها أني ní من حدث كنا kunna faqad kadhaba àwọn nǹkan mẹ́ta gbogbo ẹnikẹ́ni tó bá sọ fún yín pé bẹ́ẹ̀ ni ó ti parọ́ ọwọ́ adá nínú nǹkan mẹ́ta náà ó ní man za'ama annahu yukhbiru bima yakunu fi ghadin gbogbo ẹnikẹ́ni tó bá rò pé anabi sàlám ó ń fúnni ní ìròyìn tí ó ṣẹlẹ̀ lọ́la fàkọ̀dé àbọ̀mọ̀ àlọ́lọ́ ìfìrìyà ó parọ́ tó tóbi jùlọ mọ́ ọlọ́run ọba wàlláhu yaqul lópin ìgbà tó ọlọ́run ọba ti sọ alukur'an pé kúl láyà àdàmú máa ń fi sàmáwáti wàlárdi alghaiba illallah sọ fún wọn pé kò sẹ́nì nínú sánmà àtilẹ̀ tó ma ghaib àyàfọ́ ọlọ́run ọba nìkan soso. so ànábì ni ẹni tí kìí sá ànábì ni kò sẹ́ni tí ó sọ wípé òun mọ tí ó sọlẹ̀ lọ́la ká gbàgbọ́ torí pé áàlù ti parọ́ mọ́ náà ọ̀parọ́ mọ́ náà torí pé ọlọ́run lẹ́nìkan kan ọmọ gẹ́yìn àyàfọ́ ọlọ́run ọba nìkan bẹ́ẹ̀ ni ọ̀la ni gẹ́yìn ni kódà gan awa kan sísìn gẹ́yìn ni torí pé ẹnìkan kan ò torí síwájú ká tó máa bọ̀ amọ́síláṣí ń sìn kò sẹ́ni tí ò ní ní ẹ̀mí ara rẹ̀ pé ó dùn ọ̀rọ̀ ṣùgbọ́n dùn ọ̀rọ̀ ọ̀rọ̀ ti nà ọlọ́run ọba nìkan lọ́mọ òjò tó sùn gan ọlọ́run ọba nìkan lọ́mọ bí ọ̀rọ̀ bí ò wàhábọ̀tì àìṣà ní àìṣà bá ṣe haidọ̀ lórí ìrìn wọn nígbà tí wọ́n wà ní sirf àyè kan tó ń pè ní sirf ó wà láàrin maka àti madina ṣùgbọ́n ó súnmọ́ maka ju madina lọ nínú hadith mi aisha radiyallahu anha ó ní kharajna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam nadhkuru illa alhajj ajáde pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam kò sí ti ń bẹnu ẹ̀mí wájú pé a lọ sí hajj lọ hatta ji'na sirfa títí a fi dé àyè kan tó ń pè ní sèp fatomiftu ó ní òun bá ṣe haida fadakhala alayya rasulillahi sallallahu alayhi wa sallam ní anamsa sallam bá wọ inú tẹ́ǹtì tó wà wa ana abki yàlla wa aisha radiyallahu anha ń sunkún lásìkò náà kí ni ìdí tí aisha tó fi ń anabi sa sallam béèrè má yubkiki kí ló fà tó fi ń sunkún fakultu wallah lawaditu anni lam akun kharajtu al'am mo búra pẹ̀lú ọlọ́run ìbáyé pé mo mọ̀ ní ìmbà kọ̀bá wù mí kọ́ pé èmi náà mi ò jáde wá sí hajj ní ọdún yìí kí ló dé málẹ̀kì so nígbà tó ti sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wà ní ti understand kí ni tó máa ṣẹlẹ̀ so ó wá kó ṣe pàtàkì jù kéèyàn understand ara léèyàn ọmọ ni àbí ìyàwó ni kéèyàn understand whatever torí pé èèyàn jọ ń gbé lójoojúmọ́ so tí nǹkan kan bá yàtọ̀ ó yẹ kéèyàn ọmọ kì í ṣe tó dáa ni kí ara léèyàn ò nínú oko ní problem kan torí pé kò wá sọ̀rọ̀ kéèyàn wá sọ pé òun ọ̀mọ̀ ó sì ti ń gba problem yẹn gbé ju ọjọ́ kan sí mẹ́ta sí méjì lọ ó yẹ kéèyàn ọmọ anabisa sallam aisha radiyallahu anha a máa dá pé a máa dá ipe aisha ó ń bínú lọ́wọ́ pé tí ó bá dárúkọ anabi sallallahu alayhi wa sallam àbí tó bá búra tó bá ń dunnú pẹ̀lú anabi sallallahu yóò ní wallahi wa muhammad ṣùgbọ́n tó bá ti ní wallahi wa rabbul Kaaba anabisa sálà ti mọ̀ pé a ah, ọkọ̀ láti dárúkọ òun ni lórí pé bọ́yá ń bínú bẹ́ẹ̀ náà ni òun náà sì dá pé ó dá sìkò tí anabisa sálà bá ń bínú wọn so ó dá kí èèyàn máa kí ni nature ara léèyàn torí pé kò sọ pé òun ṣe haidọ̀ ni ntọ́ka sọ ni pé kò bá wù kó wọn má jáde lọ sí hajj lọ́dún yìí so anabi sá sálàmà ni làálàkì nàfíìsì bọ́yá o ti ṣe haidà kúlùtù náà ló bá ní bẹ́ẹ̀ ni qala hadha shay'un kataba allahu ala banatu adam ipe nítorí haidà yìí ọlọ́wọ́n ọba ló kádàrẹ́ lórí àwọn ọmọ anabi adam lóbìnrin ìfàlì máa yẹ fàlù hajj ṣe ń tí àwọn alálàájì máa ń ṣe níṣẹ́ gẹ́rọ alátàtúfì bilbait ṣùgbọ́n má ṣe tọ́wáf ní káàbà ọwọ́ tọ́wáf nìkan ló ní ṣe hátà tọ̀tùhúrì títí ó fi mara so ìdáhùn anẹ́bísà sálàm náà ó tún fi wípé anẹ́bísà sálàm ó ní àwọn ọ̀nà tó máa ń gbà tu àwọn sàhábẹ́ àbí àwọn ará ilé ẹ̀ nínú torí pé ọ̀rọ̀ ọ̀nà tó ní hada amrun kataba Allahu ala banati Adam wípé àlámàrí haidọ̀ yìí ọlọ́run ọba ló kọ́ lórí àwọn ọmọ obìnrin ànábì Adam kìí ṣe mímọ̀ ṣe rẹ àbí àyè máa ṣe rẹ kọ́ so ń tọ́lọ́run ọba ti kọ́ ni so gbogbo tí àwọn alálàájì máa ń ṣe ṣe ọwọ́ tawaf nìkan ló ní ṣe lẹ́yìn ìgbà tó bá wá mọ́ra tán o lè ṣe tawaf so fa nasaktul manasika kullaha ó ní mo á ṣe gbogbo ṣe hajj pátá ghayra annaha lam tatuf bil bayt ṣùgbọ́n kò ṣe tawaf torí àti pa àṣẹ anabi sallallahu alaihi wa falamma tahurat wa tafa bilbait lẹ́yìn ìgbà tí aisha tó ṣe mara tán tó sì ṣe tawaf tán so eléyìí tawaf yẹn síwájú lẹ́yìn ìgbà tí wọ́n ṣe arafa tán ló ṣẹ̀ṣẹ̀ wá ṣe tawaf yẹn síwájú kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ ló ti ṣe haida síwájú kó tó parí tawaf ọlọ́run bá ti ṣe ó ti mara lẹ́yìn ìgbà wọn ṣe Arafa tán wọ́n wá lọ ṣe tawaf torí pé rìwáyà mi ó fi hàn pé Aisha sọ pé òun ṣe tawaf yẹn lẹ́yìn ìgbà tí wọ́n ṣe Arafa tán ni qalat ya Rasulullah lẹ́yìn ìgbà tí wọ́n ti wá parí yẹn lọ́wọ́ ń sọ fún Ànábì sallallahu alaihi eléyìí fi hàn pé hajj nìkan lòun ṣe torí pé kò ráyè àti ṣe umra sọlá ń sọ pé tantalikuna bi hajj wa umra ẹ̀yàn padà sí madina pẹ̀lú iṣẹ́ hajj àti umra wa antaliku bi hajj ṣùgbọ́n mi ò padà sí madina pẹ̀lú hajj nìkan ṣoṣo fa'amara abdullah abdulrahman ibn abi bakr lànà bisalasa nàbà pa abdulrahman ọmọ abi tó jẹ́ ọmọ bàbá an yakhruja ma'aha ila tan'im kó jáde pẹ̀lú aisha lọ sí àyíká tó ń pè ní tan'im òun jáde kúrò nínú haram fa'tamarat ba'da al-hajj ló wá ṣe umra lẹ́yìn hajj so anabisa asanna ń ṣe eléyìí láti fi jẹ́ kí inú aisha kó dùn ó tún fún láyé àti ṣe umra lẹ́yìn ìgbà tó ti parí iṣẹ́ hajj tán so now obìnrin tó bá lọ sí maka for example tó ń náà ti ru eléyìí tó bá ba tó sì ní nífẹ̀ẹ́ sí kóun ó ṣe umra so òun náà lè ṣe eléyìí báyìí lẹ́yìn ìgbà tó bá parí iṣẹ́ hajj tán ó lè tún ṣe umra lẹ́yìn síwájú kó tó padà wá sílé kò sáburú nú ẹ̀ torí pé kò dá lórí Aisha nìkan ṣoṣo. so àwọn afáà ní iṣẹ́ yẹn kò dá lórí Aisha nìkan Soso fún gbogbo èèyàn pátá ni tí ìdíwọ́ kan tó bá mú yàn tí ò lè ṣe umra síwájú kó tó ṣe hajj lẹ́yìn ìgbà tán bá parí iṣẹ́ hajj tán táyè bá sì kù síwájú kó tó padà sí ìlú ẹ̀ ó lè ṣe umra lẹ́yìn rẹ̀. náà bákan náà umra aisha radiyallahu anha lẹ́yìn hajj ló jẹ́ walam yadhkur laha tawafu wada ṣùgbọ́n wọn dárúkọ pé aisha ṣe tawafu wada náà ìdí ni pé iṣẹ́ umra tí aisha ṣe ó máa ṣe tawafu so lẹ́yìn tawafu yẹn sáì ló máa ṣe so eléyìí ti tó fún pé. أن يكون آخر عهد bil بمكة الطواف، at-tawaf so kọjá pé iṣẹ́ tí yóò ṣe nígbẹ̀yìn síwájú kó tó jáde kó nu Makkah tawaf torí pé sáà yẹn kò bá wípé iṣẹ́ gbẹ̀yìn tí Àìṣà ṣe ní tawaf so òun ò ní ìdí àti ṣe tawaful wada lẹ́yìn rẹ̀ mọ́ torí pé iṣẹ́ tó ṣe gbẹ̀yìn náà ni umra umra ẹ̀dẹ̀ ní tawaf náà ni ohun tó kàn kún náà ni asáyù ẹni pé tawaf àti safa àti marwa bẹ́ẹ̀ ni wọ́n ń pò náà ní tawaf bákan náà òun náà fúnra inú inú mọ́sálásí lọ́wọ́ up till so that is why tó jẹ́ pé wọn àdárúkọ pé Aisha ṣe tawaful wada so anybody tí tó bá jẹ́ pé for example nígbà tí èèyàn wá ṣiṣẹ́ tí wọ́n ṣe tawaful hajj lẹ́yìn ìgbà tó ṣe tawaful hajj yẹn tán ìjọ kejì wọ́n ní bismillah wọ́n padà sílùú wọn so òun ò nídìí àti padà lọ ṣe tawaful wàdà àmọ́ torí pé iṣẹ́ tó ṣe gbẹ̀yìn nínú haram ó ní tawaf فصل hajj قبل ṣòro في أعماله. حديث tí a fa يوفي wa ni pé yóò fi hàn wá pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ dá níyàn tó ti ṣe padà ó láti ṣe síwájú kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ for example èèyàn dà níyàn ní mikot ipò ń fẹ́ ṣe hajj nígbà tó wá dé mọ́kà tán síwájú kó tó bẹ̀rẹ̀ tawaf ló láti dá níyàn náà padà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ kò ní àǹfààní àti dá padà mọ́ so eléyìí ni tí adéfì fẹ́ mú wá fún wa عن جابر رضي الله عنه قال قدمنا مع رسول الله صلى الله عليه وسلم ونحن نقول لبيك بالحج فعمرنا رسول الله صلى الله عليه وسلم فجعلناها عمرة وبعد سوالة جابر ومع عبد الله ó ní awa sí maka pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam nígbà tó ní ààyè pé àwọn ń ṣe labbaika bil hajj ẹni pé à ń dà ní àti ṣe hajj nìkan ṣoṣo fa amarana rasulillahi sallallahu alayhi wa sallam faja'alnaha umra anabi sallallahu alayhi wa wa pa wá láṣẹ pé di umra ọwọ́ tí ó wà nù àdìsẹ́ lẹ́yìn nìyẹn àdìsẹ́ lẹ́kejì tá a fà tó عن عبد الله بن عباس رضي الله عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم وأصحابه صبيحة رابعة فأمرهم أن يجعلوها عمرة فقالوا يا رسول الله أي الحل قال الحل كله حديث لي جاجبي تجاب الناني أن جاجبي هتاك سواجني سبا عليكم كتم بني الوليتي وسنين أو يتوري قجا òní pé abdullahi ibn abbas òní kọ́lìmà rasulillah sallallahu alayhi wa sallam wa ashabu sọ̀bíyà tó rọ̀bíà anamsa sallam wá sí maka òun àtàwọn sàhábé rẹ̀ ní àárọ̀ dùlhíjà di mẹ́rin so eléyìí jẹ́ ká mọ àsìkò ni wọ́n dé maka bákan náà fàmárọ̀hún ayé jàdúwà ọmọ anamsa sallam wá pa wọn láṣẹ kí wọ́n sọ hajj wọn di umrọ faqalu wọn á béèrè ayul hil irú hilu wo làwọn máa ṣe ni pé complete one ní àbí ààbọ̀ rẹ̀ ààbọ̀ rẹ̀ ni pé lẹ́yìn ìgbà tó bá ti ṣe umrọ náà tán ó tọ́ fún wọn kún fìtura rèé wọn wọ sọ lé ṣùgbọ́n wọn ò ní súnmọ́ yàwó ṣùgbọ́n alkul ó ní wọ́n lè súnmọ́ ìyàwó gbogbo tí wọ́n lè tún wọn lè ṣe tẹ́lẹ̀ gbogbo ẹ̀ pátá náà lè ṣe anabisa asala sọ pé gbogbo ẹ̀ ni ẹni pé hílù complete one lè máa ṣe ẹni ó bá mú ìyàwó dání ó lè súnmọ́ ìyàwó ẹ̀ so hadith jábìrì yìí ó fi hàn pé síwájú kí èèyàn kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ ó ní èèyàn láti change àníyàn náà ṣùgbọ́n lópin ìgbà téèyàn bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ kò ní àǹfààní àti ṣe change àníyàn mọ́. náà ẹlẹ́ẹ̀kejì ni pé Ibn Abbas ó jẹ́ ká mọ̀ pé ìjọ kẹrin Dhul-Hajj ní wọ́n dé Maka so síwájú kó tó di ìjọ kẹjọ ó ní wọ́n ti ṣe umrah so wọ́n á jókòó fún ìjọ mẹ́rin ní maka so ìdínú tánàbísà sálàm fi fi sọ pé kún changes ìmúra torí pé ìsinmi àti ìgbádùn àtàwọn nǹkan míì tánàbísà sálàm rò mọ́ wọn lára tó fi fà tó fi ní kún wọ́n hajj wọn sí umra àwọn míì nù ìlú wọn ni tẹ́lẹ̀ síwájú kún tó lọ sí hijira ẹlòmíì fífi ìyàwó sí maka tí ò lè mú tí ò lè mú ìyàwó ẹ̀ padà sí madina so àsìkò tí wọ́n pàdé ni ẹni a sì ti ríra wa tó ti pẹ́ ẹ mọ̀ yàtọ̀ sí ẹni tá a jọ ń bọ̀ wá láti láti ìrìn àjò so a ní ìdá ti jọ wà so eléyìí ni àníbsà sálà ń rò mọ́ra wọn la bákan ẹlòmíì inú wọn ó nídìí àti tà rírà so gbogbo orú àwọn nǹkan yẹn yóò nídìí kọ́ mọ́ wà nínú ihram torí pé tó bá wà nínú ihram kò ṣòro láti jẹ́ pé yóò lùgbà ihram níbi àti ń sọ̀rọ̀ wọ́n lè jiyàn ìjiyàn ọ̀dá nígbà bá wà nínú eh, ihram so ẹni tí ń tà ti ń rà irú yẹnu kò jìnà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan náà nípa sàlám ló mọ́ alá tó fi ní kún chẹ́ǹjì ọmọra wọn sí amin hajj wọn sí ọmọra so immediately tó ti wọ̀lú oní wọn ti ṣe ọmọra wọn sì ti bọ́ra lẹ̀ gbogbo ẹ tó bá wà wù láti lọ rí àwọn ẹbí rẹ̀ lásìkò yẹn yóò ní àǹfààní àti lọ láti lọ rí wọn so eléyìí fi hàn pé ẹ̀sìn Islam ó ń fẹ́ ìdẹ̀kùn gbogbo ọ̀nà tí àáfàá bá lè gbà láti ṣe ìdẹ̀kùn fún àwọn èèyàn tí ó bá ti lòdì sí ẹ̀sìn islam àbí sunna alẹ́ sàlám lọ ẹ̀ kó ṣe so ìdẹ̀kùn ó dájú ká fi ara ní èèyàn lọ so eléyìí ni àwọn alẹ́ sàlám àlẹ́ tí ó wò. bákan náà àwọn afá ní ìdí tí anamsa asalam tó fi ṣẹlẹ̀ ni pé gẹ́gẹ́ bí a ti sọ sí ẹ̀yìn pé lásìkò jahiliya wọ́n wò pé ṣíṣe umra lásìkò hajj ẹ̀ṣẹ̀ ni torí wọ́n máa ń sọ pé al fi ashur al-hajj min afjari al-fujur umra lásìkò hajj ẹ̀ṣẹ̀ tó ju ẹ̀ṣẹ̀ lọ ni. so bẹ́ẹ̀ sì ni pé nígbà tí islam dé ó fi hàn pé rárá àwọn náà kan ń rò bẹ́ẹ̀ kò sínú ìlànà ẹ̀sìn ànábì ibrahim táláwọn ń tẹ̀lé so ó ti wà nínú àdádá so islam láǹfààní àti pa àdádá náà rẹ torí pé wọ́n ń ṣe hajj síwájú islam so wọ́n láti máa ṣe hajj lọ lẹ́yìn islam náà so báwo ni wọ́n se wá máa ṣe islam ọ̀hún ṣé bí wọ́n ń ṣe tẹ́lẹ̀ ni àbí bó ti tọ́ so ìdínú tí anabi sàásánlá fi pa àgbọ́yé wọn ló fi parẹ́ so that kò fi ní wọnú ẹ̀sìn islam nígbà tó jẹ́ pé kò ní sẹ́sìn míì má lẹ́yìn islam lẹ́yìn fatu maka so understanding bí ẹn ṣe ń ṣe hajj ó láti change so ìdínú tó fi jẹ́ pé àwọn èèyàn pọ̀ lẹ́yìn anabi sàásánlá nígbà tí ó ṣe hajjatul wada' torí àti kọ́ bí wọ́n ṣe ń ṣe hajj gangan yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ torí pé wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń wò báwo ni ànábì sàásán náà ṣe ṣe tiẹ̀ torí pé ọlọ́run ló pa láṣẹ àti lọ ṣiṣẹ́ náà so wọ́n ń wò báwo ni ànábì sàásán náà ṣe ṣe tiẹ̀ so ó tọ́gbọ́ pé gbogbo tí ó bá sí nínú iṣẹ́ hajj kánàbì sàásán náà kò parẹ́ ìdí nu tánàbì sàásán náà fi ni káwọn sàhábì rẹ̀ wọn ò ṣe umrah so that kò fi lẹ́yìn lẹ́yìn ìgbà tí àmì mẹ́sà sálàm bá fa ayé lẹ̀ tán àwọn èèyàn ò ní máa rò pé àlébù ní kéèyàn ò ṣe umra nínú oṣù hajj mo rò pé agbọ́rọ̀ àgbọ́yẹlé tó alhamdulillah a ti ṣe àlàyé lórí àdéfì and then àfọ́ ní àsìkò tí mú tíra àsìkò rẹ̀ <laughs> so a dùn báyìí èyí tá a ṣe tí wọ́n ti ṣe déédéé ọlọ́run wa kó fún wa ńlá dẹ́ẹ̀. èyí tí a ṣe àṣìṣe kí ọlọ́run kò forí jìn wá wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ó dà pé kò sí ìbéèrè àmọ́ bá. ṣé a tún lè ṣe another one ní next week síwájú eid so yóò jẹ́ pé a sọ̀rọ̀ lórí udhiya ni naam <laughs> ah no eh, òun gan fúnra ẹ̀ another kìnìún ni àyàfi tí ọlọ́mọ tó bá fún wa lẹ́yìn jọ tuesday so tí ẹni tí ó bá wá wọ́n sọ̀rọ̀ lórí eh, udhiya ló máa dáa jù Allahu a'lam tó alhamdulillah assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.